الرجيم الشيطان الرجيم بسم الله الحمد لله الذي بقي الرحمن بقوة الله وكلمة الله وكل مختلف بينه الى يوم البعث اما بعد السلام عليكم ورحمه الله وبركاته أتبعكم الله أفضل الحياة المحضر وأن محمد صلى الله تعالى عليه وسلم أن كل واحد عامل بالدعاء حتى كل واحد وحيد كان في جميع ما يشاء أن محمد صلى الله تعالى عليه وسلم قال أخرجه في كتابه وكتابه على سبيل الله lórí ọjọ́ ọjọ́ ìṣe. Oníkẹ́jẹ́ ìlú wà nínú oṣù Ṣàwá ìkẹ́jẹ́ ìjọba tó ní wọ̀lùkẹ́. Àwọn ilé ìwé ìpa tó ní wọ́n ọ̀kan nínú àwọn àlùmáà ìyá ìbáṣepọ̀ láàrin ìgbàgbéra ìṣẹ́jú àwọn ọ̀pọ̀ ìdílé súnmọ́. Èyí tó kù kí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àwọn ìbánisọ̀rọ̀ àwọn oníṣẹ́ àwọn ọ̀sẹ̀rin náà lè fi ọmọ wáyé ní orílẹ̀ ní àwùjọ ìdára ọ̀rẹ́ ní àkókò àwárí. Òun lè fi àwọn ní alùpùpù òṣìṣẹ́ ipò ìtọ́ tó ní ṣe pẹ̀lú lọ́kọ̀láyà. Tí a bá lọ fún àwọn ẹwà sí ilẹ̀ ìbálòpọ̀ yìí. a ń ṣe nínú tí ó pè fún àwọn àdánilẹ́kọ̀ọ́ nínú tó pè fún àwọn àdánilẹ́kọ̀ọ́ púpọ̀ ní àkókò tá a wà yìí òun náà ṣe tó ní ṣe pẹ̀lú ojúṣe lọ́kọ̀láyà. èyí tí a ní lọ́kọ̀láyà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìlú jẹ́ ìbáṣepọ̀ láàrin ọkọ̀ àti àkókò nílé ọkọ ọ̀pọ̀lọpọ̀ ìlú orúkú tí wọ́n kò ká wọ̀ ẹ́. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti gbé nígbà tó àwọn ìgbèrè wọlé láàmú tàbí bí ọdún péré ti báyìí wàhálà tó lágbára ti dé. tó lè pe wọ́n sọ ọ́ sọ ọ́ sí ọkọ̀ ló pe ìṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti yí pé ló máa tó lórí Facebook Instagram àti àwọn bá ti ṣe àlùyà nípa ọkùnrin tí wọ́n ló ń gbéra wọn káàkiri tó tó wọlé. ṣùgbọ́n nígbà tó wá wọlé náà wọn ò ní kí ìlú àpò tí tẹ̀ olùdíje pé ti àwọn ààrẹ ìpè tí ó sì máa ń gbọ́ ẹ̀rọ kúrò ní ilé ọkọ tí ó sì máa ń lọ sí ọ̀dọ̀ àwọn òbí rẹ̀ tàbí kò tó ṣe ọ̀dà ìgbéga. Oríṣiríṣi àwọn ìṣòro ilé ìwé wọn tó wáyé lásìkò tí a wà lóde lóko ìṣẹ̀lẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìṣèlú kékeré tó ti lágbára rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ẹni tó ní wọ́n ń pè é ọkùnrin káàkiri àti ìgbà tí alára kúrò ìgbọ́dọ̀ sí orí ìdílé. ọba àlejò ọlọ́lẹ̀ sọ ní ilé ọkùnrin ní ìrìn ìdílé. tó ti báwọn ìjọba ń bọ̀ lọ́nà pé máa ń jẹ́ kàrí. ṣùgbọ́n òun yẹ kó mọ̀ pé àwọn òbí ìjọba ń bọ̀ lọ́wọ́ tó ń jẹ́ kó sì dúró lé wọn pàápàá. ó bá lọ́wọ́ tó ń kí ó lọ́wọ́ jáde ìlú pamọ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àwọn olùdíje àwọn olùdíje ayé ilé ẹ̀ lọ láàrin lọ́wọ́ lára tí a bá ní tí ó ṣẹlẹ̀ láìpẹ́ láàrin tí a tó kẹ́lẹ̀ arákùnrin kan tí wọ́n ń pè ní àpáàpá àtàwọn ìlú tí wọ́n gbé nínú òòrùn. Wọ́n àtàwọn ènìyàn kan, arábìnrin yẹn wọ́n pè ní bára kan òun àtọkọ rẹ gbólóhùn àtọ obìnrin yẹn wọn ní gbólóhùn àtọ ó pe ẹrọ ẹgbẹ́ ìdílé ọkọ ó kò lọ sọ́dọ̀ àwọn kan nínú àwọn ọ̀rẹ́ rẹ pàdéjì ìlú òkè láàbà láti yẹ ti fi mò gba aláàbò nígbà tí wọn máa ń ní ọ̀rọ̀ wọn ní máa ń pè é wá ní báyà bá dùn ní kẹsẹ ní máa ń tàbí àfihàn orí tuntun ní kúkú wọ́n sá wà arábìnrin tó bá wò ní wọn. kí ló ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn láti lọ bá ti kàlẹ̀ pé lágbájá àwọn màálù náà ní títà lẹ́nu àpòpé àtúntò ìlú mi ní ilé ọkọ àbálọ àbábọ̀ wọ́n ti gbé ìgbésẹ̀ láàbà bá tó ti di orí arábìnrin mi. ọbẹ̀ yìí ó ti di ẹrù mi obìnrin yóò ti tó ti pé wọ́n lọ sí òkú ìlú orí lọ́wọ́ báyìí tó lè ní ìwà ìyára ti bá àwọn ọ̀pọ̀ lọ́wọ́ báyìí. ẹ̀yìn wá sí àwọn oríṣiríṣi àwọn ìṣòro tó ti pé látara àwọn ìṣòro bí báyìí tí ìṣẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọkùnrin àwọn obìnrin eléyìí wá mú ó ìṣòro ó jù lọ ètò ìwà ti obìnrin. Orí tí nígbà tí ọba tìbí pé ilé ọkùnrin àtòbìnrin ní ìbá tóra wọn, ibẹ̀ lọkùnrin wọn máa wọ́n ní àbáyọ síbi tí òkú ní àbáyọ. Ibẹ̀ lóbìnrin náà máa ní síbi tí ní àbáyọ. wọn máa wá ìṣòro àwọn láti mọ tó máa fún tí kò wá fún ìṣòro ní ìṣèjì àjọyọ̀ kọláyà. Òun náà ní kíkà wo tàwùjú ọ̀báyé. Ìgbà tó wọ́n bá àlejò ọlá pé lọ́mọ mi lẹ́kọ̀ọ́ pé kí ọmọ mi ń séyàwó ìrẹ́ ọkùnrin. Ọlọ́run kò fi kí ìgbẹ́ sórí níyàwó. Ó nípa ìkẹ́kọ̀ọ́ máa tọ́ ọ̀làkọ́ nílẹ̀ síta. Ọlọ́run yẹ fẹ́ ẹ nínú obìnrin máa tó padà ayé yìí wọ́n tún mọ̀ ẹ́ ọ̀pọ̀ ẹ̀sọ̀ àmì nínú àwọn àtọ́jú kékeré ìlú ń gbé pé kì í ṣe pé ìjọba ìlú ọkùnrin yóò bẹ̀rù kò ṣe kí ìnáwó rẹ obìnrin yìí ṣùgbọ́n máa tọ́ bàjẹ́ àpò obìnrin tó ti wọ́n ilé ẹni kẹrin tó ti fi ẹni tẹ̀ ń fẹ́ ní. ọkùnrin pé tó bá fẹ́ kí ikú ti ọkùnrin délẹ̀ nẹ̀nẹ̀ pé á ẹyẹ kí mi ò fi àwọn ọmọdé tó kù wá wípé ẹ̀sùn tó bá ìkókò tó kàn ní ní obìnrin kan. Ìtú súnmọ́ ni pé nígbà tọkùnrin yẹn bá ti dábì sáyà ara rẹ̀ fún wàhálà ó ti láàrin wọn ní obìnrin yẹn. Torí kíkì ìṣẹ́kọ̀bìnrin yẹn ń kù àsìkò ló mọ̀ pé èyí ti bùkátà obìnrin eléyìí kì í ṣẹlẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ni pé tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yìí bá ti ṣe obìnrin wọlé nígbà tí ọba fi lo bí oṣù mélòó kan sí ọdún yóò tún máa wá ka ẹ̀sùn oríṣiríṣi sí ara ní ẹsẹ̀ obìnrin yẹn tó wá ń bí lẹ́yìn pé ikú ń kà lẹ́sùn yẹn fún orí tẹ́lẹ̀ nínú ara rẹ̀ ní. yóò fi mú owó tí ó pa á sí i yóò fi mú owó tí ó pa á sí i. náà kí ló wá mú ọkọ lù nígbà jẹ́ pé kì í ṣe kí obìnrin yẹn rẹ sílẹ̀ lọ́dọ̀ rẹ̀ ṣe mùsùlùmí náà nígbà tó ti ń tẹ̀lé sí obìnrin. Oníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin bíi náà kì í ṣe pé ó yọ ọkùnrin yẹn lé ara yẹn lẹ́sìn tó yẹ kó gbé. Màtíríà ṣẹlú pẹ̀lú ṣe ẹ̀sẹ̀rẹ̀ nípa wọn ń tẹ̀ lónìí. Lágbọ́n ní bí àwọn obìnrin ìdíje owó ti pọ̀ jù sí ọkùnrin. Ó yẹ pé a máa ń fi ọkùnrin yẹn pé ibo ni owó ni obìnrin yẹn wá ọkùnrin yẹn wá ìkí ló ló fi jẹ́ àti láìpẹ́ ìṣọ̀wọ́ ẹ̀kọ́ tẹ̀lé ni ó lè máa ra láì láti ọkùnrin yẹn lè máa torí tó ń lo ìmúkò yẹn àwọn olórí pọ́lì àti ìmú pọ́lì yẹn. kìí ṣe pé ìgbé ọkùnrin yẹn tó bẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ kìí ṣe pé ó rí ohun tó bẹ̀ gbogbo pé èdè ìgbẹ́ lọ́dọ̀ arákùnrin débi pé inú fúláàgì mi lọ́dọ̀ àwọn ìta lónìí arákùnrin bí àmàṣàlá ah, àmàṣàlá wọ́n tún wá ní ọ̀ṣàlẹ́ ẹ̀yìn má ti lè mọ̀ṣàlá ẹ̀kọ́ sí mọ̀ṣàlẹ́ mo máa ṣe alẹ́ ìdílé á èdè ìdílé bí lóru èdè ìdílé ọ̀rọ̀ bọ́dà báwo ni mo máa ṣe alẹ́ ìdílé alẹ́ ìdílé ìdílé bí lóru òdìdí èdè lọ́wọ́ ẹ̀yìn má ní àwọn bá ń bẹ̀rẹ̀. irú àwọn ọ̀rọ̀ àwọn kẹ̀lí ìdílé ìdíkóyá alẹ́kọ̀ọ́ àkọsí àgbọ̀dọ́ ní ọ̀rọ̀ ìbàdàn yẹ́n ti ìfẹ́ òkùnkùn ló ti kí irú ọ̀pọ̀lọpọ̀ wà ní ọ̀nà ìkíni tí ó gbé ìdìbò nígbà tó bá ti tó bá fẹ́ ara wọn. èyí ló ní irú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà lè ní ìdílé yìí. àwọn àgbẹ̀ láti di ẹ̀fọ́ ọkọ̀ àgbègbè tó fà mí kò fún ìmọ̀ ọ̀sọ́ ọ̀bà láìpẹ́ nílẹ̀ ìgbà. ìkẹyìn títù mọ́ Yẹn sọ àti wá gbàgbọ́ rẹ̀ sábàbí ìwà fún ìwọ̀n lóru. Àti ìgbà wọn ṣe pé iṣẹ́ ìrẹ́ yìí pé wàdúù ni wàdúù ni wàdúù ni ẹni tó lè bímọ wàdúù ni ẹni tẹ́ ilé lórí. Ẹ̀rọ ìjọba ti ní ìgbà tó pa pọ̀. Ìyẹn ẹ̀ṣẹ̀ ìyẹn ṣé á orí ìṣòṣù ọ̀dọ́ ìgbìmọ̀. Bákan bá fẹ́ ẹni ó lè fi wọlé tó kù ká bá wọn tó tún lè fi ṣòro wà ní ilé fi ṣòro wà ní ọ̀dọ̀ wọn. ẹlẹ́ẹ̀kejì tí ìlú fẹ́ títò ìdíje lọ́dọ̀ ààrẹ ni orí ìpàdé tí wọ́n ṣe padà lọ. ìyẹn wọlé ká sí ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ wọ́n máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìwé ìwé káàkiri akọ́kọ́rọ́ ní ìdíkùn ká má jẹ kí òun kàn wá ọjà pé a kò lè torí pé kọ́ má jẹ pé a kò tún mú òun kó má jẹ pé a kò tún mú òun. a rí ọ̀pọ̀lọpọ̀ òun lù tó ti tó kọ́ níyàwó tẹ̀lé ìgbà tí wọ́n fẹ́ yàwó tẹ̀lé ìyàwó àkọ́kọ́ yẹn mo tó bí ọkọ̀ ìdílé ẹ̀jẹ̀ ìdílé ayé òṣìṣẹ́ ọ̀rẹ́ mọ́. inú àwọn ìwádìí wa rí pé ìyàwó àkọ́kọ́ tó fẹ́ yẹn èyí sì tí wọ́n ní ìfẹ́ rẹ̀ nígbà tí wọ́n fẹ́. Ṣùgbọ́n wọ́n rí báwọn ti bùkátà àti àbẹ̀ fẹ́ obìnrin ìdílé. Àṣẹ tí wọ́n ti bùkátà àti ìdílé obìnrin ìdílé lọ́dẹ kí wọ́n ti fẹ́ rẹ̀. Ìgbà tó wọ́n ti padà sí obìnrin ìjọ ni wọ́n gbọ́dọ̀ sí ní owó lórí àwọn tí ẹ ti ti jẹ ara ìdúgbò àwọn àbẹ̀lẹ̀ ìlú sí obìnrin àpáàdé. Lára àwọn olùkọ́ obìnrin ní ilé lọ́kọ́ láyé àti tenemos una ciudad de oportunidad. Y viene más de seguro por los mundos transformados. Lo que pide es un avance de sí que acoba a un Por lo que hubiera un único, un tercer de la persona que va allá. Sí, sí, y vivimos los mundos bien. Y vivimos los mundos wá gba lẹ́yìn tó lè sáàdì àyè. Ọ̀wá ní ìlò òsì lọ́jọ́ oríṣi ìfẹ́ yóò ṣe kí ni yóò pàtó àwọn jẹ́. Olóko ìbílẹ̀ ní kí ni wọ ọmọ ní ìgbé káàkiri. Inú tó bí àti èdè pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ káàkiri. Lẹ́yìn tó ń lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n bí ọkùnrin lóbìnrin ọkùnrin gbóòrò. Náà sọ́kùnrin máa ń gbóòrò ya àkómi lọ́pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ní ìlú ń lọ. Lórí àwọn tí wọ́n ń ṣèṣe tí wọ́n á pẹ̀lú bàmí débi lọlé. Débi pé ìdí ìjọba tí wọ́n ń fẹ́ ẹ̀sẹ̀ tó lọ́wọ́ nígbà tó wọ́n padà á ti páńpẹ́ ìyàwó ìjọba nígbà tí wọ́n bá wọ́n fún wa pé káàkiri àti ìyá alóyún nígbà ọkùnrin ọba lórí lọ pé òun ò bá olùfẹ́ mọ́ lórí dé ẹ̀wà ìrìnàjò wọ́n mọ̀ wá sí wọ́n mọ̀ wá lọ ní ìdí rẹ̀ ọkùnrin àwọn fẹ́ kí wọ́n wá bẹ̀ sí rẹ̀ wà ní ọmọ yìí tó pamọ́ fẹ́ ọkùnrin ilé ẹ̀ padà wá àwọn náà wá lọ sí ọmọ yìí wọ́n mọ̀ wá bẹ̀rẹ̀ táwọn ìjọ wá lọ sí eré lórí ìgbà ọkùnrin wọ́n ti rìn pa orí pé àkọọ́lẹ̀ ìlú àwùjọ tó wà nípa pé wọ́n làwọn ní ìdí fámílì sáàlì lónìí wọ́n làwọn tó òfin mọ́rí wọn kọ́ láwùjọ wà lọ obìnrin tí òfin ìdílé ọkọ àwọn fámílì sáàlì kí ló ṣe é obìnrin tí òfin ìdílé ọkọ oríṣi àgbẹ̀ ẹ̀ tí wọ́n lò ẹgbẹ́ ọpọlọ nígbà aláàbí bí ti bọ́ ẹgbẹ́ oríṣi bọ́ọ̀lù bí ó rà mí ó lè

bó ṣe yí aago ọ̀gáàdì wọn fún wa níta nílẹ̀ pé àwọn yẹn máa ń ṣe obìnrin nítorí pọ̀ rẹ̀ wọ́n ń ṣe obìnrin nítorí polówó lọ́wọ́ wọ́n ń ṣe obìnrin nítorí ìmọ̀lẹ́ tí ó ti jáde wá sí a ah, wọ́n àwọn ilé yẹn náà fi obìnrin àgbáwẹ̀ orí kébí ni ọmọ àwọn láti di ọ̀dọ̀ orí òfin ọ̀sọ́kè aláàbò ní ti obìnrin tó tó lẹ́sìn wọ́n á sọ́kọ́ ìlà àti bí ìfẹ̀lẹ́ bá ti rà Apa yang disebut dengan nol yang kemudian ini tahu itu bahwa tapi SD dari sini sini, oh apa itu? Jadi kalau yang boleh sepuluh, oh ini sudah tak ada yang jual. Dan kalau kau punya ini, tu pakai luar, mesti kau punya ini, kau punya ini, ada izin ekonomi ini, kau punya ini, kau punya ini obìnrin tó wá ní ilẹ̀ ó lè fi gbọ́dọ̀ lọ́sọ̀ àti ìkóbá lọ. Gbogbo tó bá fẹ́ ọkùnrin àti ọkùnrin tó ti mọ̀ pé òkú ọ̀dẹ́ ẹni rẹ̀ bá kẹ̀kẹ́ yìí. Báwo ló sọ fẹ́lẹ́ ẹ̀kẹ́ yìí? Ó kọ́ ìdè bíi pé ìyàwó níbi ọkùnrin ní ọwọ́ àwa ọkùnrin ní ìdùnnà àlùbáyà. Torí pé láti kẹ̀kẹ́ lọ́wọ́ láti kẹ̀kẹ́ lọ́wọ́ ó mọ̀ pé ìyàwó olówó tàbí ìdílé olówó ní ìdílé kí ló ti bọ̀ wá àwọn ọ̀sán iwájú ìṣòro bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ obìnrin tó dé pé ọkùnrin kú pẹ̀lú ẹwà tó dé pé ẹwà yẹn fẹ́ fà á tó lè má jẹ ẹgbẹ́ tó rá bìbì èyí tí bọ́ọ̀lù ti dá kúrò àwọn kíkọ̀ ọ̀gbọ̀n ẹ̀sẹ̀ kí ni ìbára rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ní sọ fẹ́ẹ̀ ní ìgbà káàkiri rẹ̀ nígbà tí ìbá fún obìnrin yìí wọlé ìjọ súnmọ́ ní kẹ́lá àwọn ọ̀jẹ̀ tó wọ̀ bẹ́ẹ̀ ìjọ tó bá rí tí ò ní sọ báyìí èsì tó ń gbé wọlé ní ìlú yàrá nínú ẹlòmíràn tó ń gbé ìgbé wọlé wà lóde kájí lágbọ́n tó ń fara kalẹ̀ yìí láti fara balẹ̀ ewu àpèjẹ akẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn àgbàlá ni wọ́n ti máa ń sìn wájú. lóbìnrin nígbà tó fún wọn kó wulẹ̀ ní sókè wọ́n wá sí gbogbo oṣù wọn ọkọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ wọ́n wá sí gbogbo wọ́n wá sí gbogbo yìí ìdíjì náà ni wọ́n wá sí oṣù ẹ̀rọ náà wà rẹ̀ wọ́n ti wá díẹ̀ tí wọ́n bí ó sì mọ́ bẹ́ẹ̀ tó wá bá wọn ó fẹ́ bí rọ̀ lọ́wọ́ rẹ̀ lẹ́tà ló wá padà mọ̀ pé àti nítorí ọ̀tún bẹ́ẹ̀ mọ́ wá bí rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n àwọn àgbàlagbà ti máa ń ṣe èyí pàtàkì fún gbogbo àwọn táwọn kékeré táyì ti ọ̀pọ̀ láti bí òun láti mọ wá mọ kí làwọn ẹ̀kọ́ àtàwọn ojúṣe àti báwọn tàlẹ́ǹtì ti ń bẹ nílé lọ́kọ láya láti lè ṣe kí ni o láti lè sọ àwọn ìṣòro yẹn kọ́lọ́kọ́ inṣàlá ọ̀ká máa tẹ̀síwájú lórí aboyàkùnrin àkọlọ̀ kọ̀ọ̀kan wà lẹ́sẹ̀ ọ̀gbọ̀n